lórí ètò wa ètò yín ètò bó ṣe ń lọ ìbílẹ̀ lóòótọ́ ètò bó ṣe ń lọ orúkọ mi fìgbà kan yí padà abdulhakeem tí ọlá adéjùmọ̀ àjẹṣẹ́kù lórúkọ mi tí ìnagijẹ mi ń jẹ́ ààrẹ máyégún àkórí tèmi ni orogún òwò gbogbo ẹ̀yin tí ọlọ́run ní kẹjọ máa ṣòwò kan náà àbí tajà kan náà tẹ̀lé lépa ẹ̀mí ara yìí ẹjọ nítorí kíni ojú sámà ó tẹyẹ fò láì fapá kanra láì fìyẹ kanra òdiwọ̀n oore tí ẹnìkọ̀ọ̀kan rí ọlọ́run ti pè gbogbo ẹ kí ló dé tó ń bu ẹsẹ̀ ará ilé ẹ tẹ́jọ́ ń tajà kan náà tó ń bu ẹsẹ̀ tó ń sàṣeyọ ṣé òwò ṣíṣe ṣé ó débi kẹ́ ẹ máa lọ táfàyà sí ni fún àtẹ̀jọ́ ń ṣòwò àbí ṣòwò ṣíṣe ó bí kẹ́ ẹ máa lọ ṣètò lọ́dọ̀ àwọn wòlíì ìlèṣù kẹ́ ẹ máa lọ sa yàásí ọfà yàásí lọ́dọ̀ àwọn àfáà ìlèṣù kẹ́ ẹ máa lọ sàṣàkúsà lọ́dọ̀ àwọn olóògùn olóòṣà ẹlẹ́bọ eléṣù ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá lọ bá lọ àbọ̀ ń bọ̀ iṣẹ́ kọ́ lówó gbogbo ẹ tọ́lọ́run bá ti fi ìbùkún síṣẹ́ tó ń ṣe dandan ni kó débi gíga ẹ má lo kánàkò ẹ má ṣàṣìra yín ìjórogún òwò kì í ṣe pé ká máa lépa ẹ̀mí ara ẹni ó pẹ̀yẹ́ mọ́dù tó dáwà tí í ṣọmọ Odùduwà ẹ ẹ má jẹ́ ká lépa ẹ̀mí ara wa àbálàáfíà ara wa àbí láti dojú òwò kọ́mọnìkejì dé nítorí pé ó ń tà àbí wọ́n ń bu ọjà ìbìtìbìtì fún àǹfààní àwọn tó tiwa tí wọn ò pín ní wa today's caption matter lies on unnecessary stiff competition with your colleagues that you are into the same trade. we've come to realize that today a lot of people do a lot of evil towards their colleagues, either in the office or in the same market or on the same street doing the same kind of business. Almighty God had predestined the success that, that you are to attain in your business. You needn't you needn't targeting your colleague spiritually. You don't need to go metaphysical to destroy your colleagues in business. It won't take you anywhere. We're enjoying our audience and readership to be godly and to have faith that Almighty God will answer their prayer and that they will be successful in their business and they will hold on to success successively. How do you it by káfìmọ̀ ṣọ̀kan kágbé láàrúgẹ ètò bó ṣe ń lọ kárí ayé ni káfìmọ̀ ṣọ̀kan kágbé láàrúgẹ káwa ó gbé kẹ́yìn ó gbé wá polówó ọjà ẹ lórí bó ṣe ń lọ káfìmọ̀ ṣọ̀kan kágbé láàrúgẹ bó ṣe ń lọ ó ń lọ kò dúró ìrẹ́lẹ̀ má dùn kó má bàa pẹ́ tọ̀pẹ́ omi tó dúdú mi adágún kan ló gbé bẹ̀ fún àmọ̀ràn ìpolówó ọjà àti láti darí ètò yín àbí kẹ́ bá a lò wọ̀ ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òdo ẹ̀jọ òdo ẹ̀fà àrùn ẹ̀sán ẹ̀jọ òdo àrùn ẹ̀fà àti ẹ̀fà a tún máa pàdéra ó dàbọ̀.